Yoruba, Unit 16, Basic Dialogue, Dialogue for Learning. Nebo. Nebo. Lonla. Lonla. Nebo lonla. Nebo lonla. Lale. Lale. Mon lale. mo ń lọlé ṣe ṣe ṣe nílé ṣe nílé fẹ́ ṣe nílé fẹ́ ṣe nílé kí lo fẹ́ ṣe nílé kí lo fẹ́ ṣe nílé. jẹun jẹun lọ jẹun lọ jẹun mo ń lọ jẹun mo ń lọ jẹun jẹ jẹ kí ló jẹ kí ló jẹ sọ. So sọ lè sọ lè sọ n kò lè sọ n kò lè sọ.